ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسقف الله سبحانه وتعالى àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìpẹ̀ wa àfáwà àgbà níbi wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kọmọ bá nábi ní àtàwọn ará rí àtàwọn sọ̀hábà rẹ̀ àbẹ̀lọ́wọ́ bá kó sànú àwa náà pẹ̀láwọn wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ́mọ́ wa lóbìnrin lọ́mọdé tíra tá fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní owó ọjọ́ òní òun náà ni alfatawa muhimma ti sama àti sheik abdulaziz bin abdullahi bin baz rahimahullah tíra tí bàbá fi ń dáwọn àgbèrè nípa ọ̀rọ̀ ẹ̀sìn kìtàbù tọ̀hárà ni à ń kà lọ́wọ́ a kìtàbù tọ̀hárà ni ọ̀rọ̀ nípa ìmọ́tótó bá ti mọ̀ pé ìmọ́tótó wà nínú àwọn conditions ìrún من شروط الصلاة في 234 لدى الله question 193 هل مصر الطبيب العورة المريض ينقض الوضوح في دكتور ملك الدكتور تبع فوق آه، وعلى عليه tí ó bàlọ̀ aláìjẹ́ bí ojú ara aláàrẹ̀ ẹni tí ń tọ́jú aláàrẹ̀ ní ìsìn tó jẹ́ mẹ́rin bí medical doctor àbí nurse ọba fọ ọwọ́ kan ojú ara aláàrẹ̀ ọkùnrin ni obìnrin ni sọ́bàlọ̀ alájẹ́ question 193 ni ma ráyù samahatikum في عن في عمل الطبيب يتطلب في بعض الأحيان kí ni èrò yín ọlọ́ọ̀bá kọ́ bá kẹ́yìn nípa iṣẹ́ medical doctor tẹ́gbẹ́ nígbà mí ọgbà aláyè orúyọ ti awrat al-marid aw mas'aha tẹ́gbẹ́ kó rí òhò aláàrẹ̀ àbí ó ti fọwọ́ kan fún test وفي بعض الأحيان أثناء المعمليات يعمل الطبيب الجرح في عور المريض أو مسحه وسع ملأ بالدم والبول نقامين yóò di pé inú iṣẹ́ tí dókítà ń ṣe níbi egbò tó mú kó fọwọ́ kan wọn ẹ̀jẹ̀ àbí ìtọ̀ فإعادة الوضوء وأجناب في هذا الحالات أما أنه من باب الأفضلية أفضلية سي إليه أقبع كيوني dókítà yẹn tó fọwọ́ kan àwọn ẹ̀jẹ̀ ìtọ̀ nǹkan yìí kó sí ọlọ́ lápadà ní àwọn àṣẹ́sí wọ̀nyí àbí báàbù tó bá fẹ́ ni الجواب إدام لا جرح أن يب... لا حرج لا حرج أن يمس الطبيب العورة الرجل للحاجة وينظر إليها للعلاج كسيبا وينبه لا حرج كسيبا وينبه أن يمس الطبيب عورة الرجل للحاجة قفوا وقا أراكم كلا فبكاتا نبي وهوره وينظر إليها للعلم وجوهه فهو اتجو سواء عورة المدبر دبر أو قبل kò bá yẹ pé ìwòwò yẹn ojú ẹ̀yìn ní jánígbàsẹ̀ ní àbíwájú àbíwájú tàbí mátọ̀n fàláwọn náàzọrọ wọn náàsọ̀rọ̀ lè hajjá wọlé kò sáàbùrú ń bẹ̀ láti wo àti láti fọwọ́ kan fún bukata àbí túláàsì wọ́la bá sa an yẹ́ masu dánmù ìdá adad hajjá lilmasahabi fi jarhi لإزالته أو لمعرفة حال الجرح kò lè sí aburú láti fọwọ́ kan ẹ̀jẹ̀ níbi egbò tó ń sí aláàrẹ̀ àti láti kọ́wọ̀n ẹ̀jẹ̀ yẹn kó ń bẹ́ẹ̀ àti láti ma bóò ní ìpàlá yẹn ti tó wọ̀yọ́kìsírí ẹ̀dá o bábẹ̀ zalik ní tí ọkà sí ni pé yọ́kà fọwọ́ rẹ̀ lẹ́yìn gàtọ́wà fọwọ́ kan gbòlẹ̀ mímá asáàbà òun nínú tó bá fọwọ́ kan bí ìtọ̀ àbí gbọ̀nsẹ̀ àbí ìtọ̀ àbí ẹ̀jẹ̀ wọ́lá ayé ń kọdọ̀ wòdó lè má sí dámì wọ́l ìfọwọ́ kan ẹ̀jẹ̀ àbí ìtọ̀ yẹn kọ̀ bá lọ aláìjẹ́ أو غيرهما من من النجاسات فلا ينقض الوضوء àti tó bá jù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nàjásà tó bá fọwọ́ kan ilé kàn fọ ọwọ́ ẹ̀nù ni ولكن يغسل ما أصابه لكن من مس الفرج بدون الحائل يعني يعني من اللحم فإنه ينقص الوضوء àmá nítorí bá lò àlọ́pọ̀ ìgbóléyìn ọ̀bàlọ̀ lájẹ́ nítorí kan ẹ̀jà bí tọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ma yẹ́ o máa aṣọ àbà òwò kan yóò fọ nítorí bá fọwọ́ kan bí ẹ̀jà bí tọ̀ fọ gbùn yẹn kúrò ní masil farj ń bá pé fọwọ́ kan láàkín min masil farj àmọ́ bá fojú ojú ara tọkùnrin àbóbìnrin ni bìdínà ahẹ̀ tí ò sí glove lọ́wọ́ rẹ̀ دريت إلى من لحم كلوه فلو ينقض فإنما فإنه ينقض الوضوء إليه بال العجاء لقول النبي صلى الله عليه وسلم إذا ابتدى يده إلى فرجه فليس دونهما سطر فقد وجب عليه الوضوء النبي صلى الله عليه وسلم توي بكا وجوه راري لا يسي glove àbí nǹkan lọ́wọ́ tó fi bu ọwọ́ lọ́kàn direct ni ó di ọ̀nà ẹ̀kọ́ sí àlọ́lá wà á kádà tọ̀bí ìbá bẹ́ẹ̀rẹ̀ ní dókítà lóbìnrin ìlà masset ìfẹ́rẹ́dì mara a lèhàdà tó bá fọwọ́ kọjú ara obìnrin fún bukata fa'ina oyan kudul odo aha adọ́lá obìnrin yana dìbàjẹ́ bí zárika ìzà kánà fi tọ̀hárati kan rajul tagulọ́lọ́ síwájú bẹ́ẹ̀ bí ọkùnrin náà tó lálàrà síwájú bẹ́ẹ̀ bá fọyọ́ ọwọ́ kọjú ara obìnrin àti ara rẹ̀ gẹ́gẹ́ tẹ̀lómìn àlọ́lẹ̀ ìtìbàjẹ́ question 194 wa alaikum salam bila naam wọ́n sọ pé tí hmm. hmm. tẹ́tẹ́rẹ́ bí èmi ní ti lásàgbà àmì ọ̀dájọ́ àdájọ́lẹ̀ ọwọ́ mi wà bí àwọn àjá ìpínlẹ̀ ọjọ́ pẹ̀lú àlọ́ ilé ìwé àjá àlọ́. bí ẹ̀ bí ẹ̀ gbẹ̀gbẹ̀ sàbàlá ní ọdún wọ́sọ àbí ẹ wá fọwọ́ kan ojú ara pẹ̀lú aṣọ ẹ̀kọ́ sábúrú mi àmàdà red eléyìí ọgbàlọ̀ lájẹ́ ó di eyín ẹ wá kọwọ́ bọ́ọ̀lù sòtò yín tẹ̀sán kàbọ́ di sẹ́gbẹ̀ kìí pẹ́ fọwọ́ kàn kìí pọ́ ọkàn kàn lẹ́yìn òsì àbúrú mẹ́ ọdún yìí tẹ́bára tí ọlọ́ọ̀bà kó mọ́sọ̀wánù ọlọ́ọ̀bà kó sànù wa aláìsá akédèrè wọn àti wáàzí ìgbà ìjọ kan inú wáàzí wọn wọ́n sọ pé àwọn àjẹ̀nú yẹn wọ́n máa fẹ́ sọ́yàn lórí ibú ni pé bàbá kan bẹ pé ní gbàdàn pé àṣírí ẹ̀ ń bí wọ́n ti lè báyìí pé onídìbò kátàkà báyìí yóò kàn bí àwọn àjẹ̀nú ni wọ́n bí àbùkátà rẹ̀ àmọ́ ibi táwọn àjẹ̀nú bá bàbá yẹn dé ni pé tí bá ń kírun òun ìmáàmù dandan ni kó kí ọwọ́ rẹ̀ bójú ara rẹ̀ direct kó mọ̀ fowó ara ojú ara rẹ̀ tó fi kírun tán yáni wọ́n ti kọ́ lọ́la rẹ̀ bàjẹ́ ìtàwọn àjẹ̀nú kẹ́lẹ́dì máa ń lọ́wọ́ rẹ̀ gbogbo tó bá sọ̀rọ̀ lórí ibú àjẹ̀nú máa wá òun àjẹ̀nú ẹ̀gẹ́lì máa ní nǹkan láǹfààní ń bẹ̀

gbogbo tí ó bá sọ̀rọ̀ ìdó lórí bí ó mọ̀ wá fún yàn ẹ̀gbìn bí àṣìṣọ́ fẹ́ gbà yẹn bá ṣe lágbára tó bẹ́ẹ̀ ni táwọn náà dì mọ́ni lọ́rọ̀ oṣù lágbára tó tí fẹ́ gbà lọ́wọ́ wọn yẹn bá ṣe lágbára tó bẹ́ẹ̀ náà ni táwọn náà fẹ́ dì mọ́ni lọ́rọ̀ oṣù lágbára tó bí màá yà wọ̀nyẹn gba alágbájá ti wá sí báyìí ó kò mọ̀ pé nǹkan kí nǹkan ní báyìí ọlọ́mọdé àbá wọn sọ ibú ọlọ́ọ̀bà náà question 194 الوضوء يلزم الإنسان إذا إذا قام من نومه dandan ni kéèyàn sálùwàlá tí èèyàn bá jí lójú oorun tí èèyàn bá ti jí lójú oorun sí dandan ni kéèyàn sálùwàlá yalzama ay wajib idha kama al insan mistake wa ń bẹ insan wọn kọ mímu síbẹ̀ ẹ̀ tún ṣe ó di ìsáàmù wọn kọ̀ ìsáàmù ní wọ́n rẹ̀ kún ọkọ̀ kọjọ na wọ́n dẹ̀ntí fún àbí ìlà kọ́mọ̀lì ìsáàmù min náwmi wọ aráàlá sọ́lát àrẹ̀zúmù òwòdó amàlì ìsìjáà máàlì ìsìjáà lọ́yẹ̀ kọ́ tó jẹ́ amàlì ìsìjáà kọ́ tó ó wà ń bí ọlọ́tí wá níbẹ̀ mẹ́bìnrin tó tọ́wà náà ìdá káàmàlì ìsáànù min náòmì tí ẹ bá jílá tó jú oorun wà ará rẹ̀ sọ́lá tó jẹ́ kírun al yẹrùzúmù olùwòdó sí dandan kó sálwàlá ma al sí abdullá إذا قام الإنسان إذا كان البول ولم يتعقب إذا كان البول ولم يتعقوض كالنوم لا إذا كان الم... كان إذا كان النوم بقد يودي إذا تعقب تجلجل ولم يتعقب سيودة سيود مثل فالنوم ليس به إلا الوضوء فقط كيف دلن كوني كيف الثلاث نكون فالنوم ليس به كسين تجاه الثلاث لوري أجوال ولا له فلا كان أما المسح والريح أما كان فوق جوارا أبي كان فوق يوي والريح أبي كان يطوح دي بقى فوق جوارا اما التمسح كان فجوق اوك وجوارا والريح دي كان توسو وكذلك ليس ما فيه الا التمسح هيكو سين كميجو كان فوق وجوارا لو وهكذا من الفرج اكي فجوق وجوارا واكل اللام الحبل ابينا جاي رانكمي ليس فيهما الا تمسح تيكو سبيه قفوجو قال فهو غسل وجعه ينسكني ينسكي الولاني ينفوجو ويدين أتوام يجي والمسء الرأس يفهم يراوي وأذنين أتيتي يجي وغسل الرجلين ينفوسم يجي هذا هو التمسع ناني الولاتي وما يسمى بالوضوء نعم نعم نعم فلا عادة إلى الاستنجاء كبكادة كالتابة فالانسجاء يكون من البول أو غائب تيه باتوني أبي تيه بات بسني ليما بكادة كالتابة كوشي 194 نالا فاتق البيعي النوم ينقض الوضوء إذا كان مستغرقا أورما بلو على جهة تكون تبني قريب رأيت بعض الناس ينامون في بيت الحرام قبل الظهر والعصر مثلا ودم ماريا ويا رفاك النوية توس الناس حرامي مكة بمدينة كتو كنو زورا بأسر نقجوه ثم يادر المنبه للناس ليستيكده للصلاة لينا وسوان تاون يجي وسوان تاون يجي wọ́n á dé wọ́n á jí wọn kó lè bá ṣe àlùwàlẹ̀ kó lè bá kẹrùn dúnà àni ìtawọ̀dá wọ́n dọ̀ alẹ́ kírùn láì jẹ́ kí wọ́n sọ̀rọ̀ lámì wàhálà báàdó wàhákázá báàdó nìsà àìsàn bẹ́ẹ̀ obìnrin mìíràn فما حكم ذلك أفيدونا أفيدونا جزاكم الله خيرا الجواب النوم ينقض الوضوء إذا كان مستغرقا ما زال الشعور الدعاء أم إما بالولاجة تلاقون تبعد لكني pàápàá jùlọ ọjọ́ ẹgbẹ́ kò jẹ́ kẹ́yàn máa ti lọ tí ń bọ̀ èèyàn ní ṣe oòrùn kama kọmọ tí ń lọ tí ń bọ̀ kọmọ tí ń lọ tí ń bọ̀ kò sí ní fílù gangan lima rawahu sahabiyu Safwan bin Assal radiyallahu anhu المراد رضي الله المرضي رضي الله عنه بن داري بعده سيدنا صفوان أما عسال المرضي ولو باكو باس جنسي قال كان رسول الله صلى الله عليه وسلم يأمرنا إذا كنا مسافرين أن ننزع خفوفا ثلاثة الأيام وليالي دين iṣẹ́ lọ́mọ pa wá láṣẹ tẹ́ bá wà lórí ìrìn àjò láti lẹ́yìn ijọ́ mẹ́ta àti òru mẹ́ta ni ilá min janaba àti bá ní janaba lálókun láàkí mi yọ̀gá ìtùwọ̀lùbáwò wọ̀nà àmọ́dájú ẹ̀ bá pẹ́ àkà sàlọ̀ alákàbẹ́fẹ́ ní abáàkàtọ́ ní abáàkàsọ́ ní àní bọ́ fòwà àkàrọ́jà o ahamadu imam amar wọ́sọ́ àhó khuzaima ibn khuzaima afáwa ibn khuzaima lẹ́ni àdísọ́ tẹ̀rẹ̀ lẹ́ni ولما روى معاوية رضي الله عنه ما يقول سيدنا معاوية المسائل المسيح عن النبي صلى الله عليه وسلم أنه قال كما تقول على عين الوقاء المسح بين ojú òun دابو أبي ìdáàbòbò àrí ìmájíkẹ́ ma ní fíríǹsì ilé lọ yíbọ̀ fa'ida náà mọ̀tàìnáà tí ó jú tí ní sí ẹ̀ma ní pípé gàmbá ìlọ́nà onílà sí lọ́nà ó ti bí ra kó mẹ́rin rawahu ahmad wa taburani imam ahmad imam taburani fi wọ́n fi sinadi idaf àmọ́ nínú sinadi àdìsí lẹ́tọ́ lẹ́wà ń bẹ̀ afáàní làákínà òòlà òṣèwà àmọ́ láwọn ẹ̀rí kan ó láwọn àdìsí mi tó ń lọ ìyá àdájò hó tó pé ó máa fún lágbára àdìsí yẹn lẹ àmọ́ àdìsí kan ó ní àwọn àdìsí kan mẹ́tẹ́kùn kan yìí wọ́n fún ní agbára ka àdìsí Safwan al-mazkur gẹ́gẹ́ bí àdìsí Safwan ta kà síwájú yẹn kazalika yakunu àdìsí ní hasan yóò àdìsí hasan hasan kí ló yẹ kó ń kàfà pẹ̀pọ̀ wa hasan lè gẹ́gẹ́rì ó di wa olùmùsáfọ́ yìí wa ولذلك يعلم أن من نام من الرجال إذا يجب أن يكون أو أو النساء في مسجد الحرام ما تعالى من بما في منه أو غيره فإنه ينقض طهارته أبو الله يتبعجه وعليه الوضوء بدنا كل سلوة فإن صلى بغير وضوء فلم يسل تسل تصح صلاته تبالي كل ليس ولا إمو يوم لا لا فيها والوضوء الشرعي باني الولاة بشريعه هو غسل وجعين مع مضمضة والاستنشاق ọ̀nà ni kéèyàn fojú àti kéèyàn yọnu àti kéèyàn fi mú ọ̀nà ni fojú wọ̀gáfù yẹ̀dẹ́ ní mara fìkẹ́ yìí kéèyàn dẹ̀ fọwọ́ dé pàpàpọ̀ papọ̀ má wọn ọ̀gùn wọn méjèèjì ọmọ sọ̀rọ̀ máa náà màbí máa ọdún lẹ́yìn kó wí àbí bẹ́ẹ̀ ni kéèyàn fọ àwọn náà ni gabi tí a tó wọ masal fara mẹ́yẹ fojú kara ojú ara wà ákàrà lámàrà ibìrì àti kí a jara rankumi gbogbo ní jara ọ̀la ẹni ma yájú bọ́ọ̀lù ìsìnjá ẹni tí mú yàrá lítàbà wọ́ọ̀lù ìsìnjá kí a lo takada abẹ́kúta min albawli wal gáì tí a bá tọ̀yà àti tí a bá gbàsẹ̀ خاصة وما كان وما كان في معناهما أكبر قبل الوضوء سيجوز كيسر الله

ìgbọ́n kan mọ́lì nìkan wọ́n àmà sí dájọ́ ó ti wà wallahu waliyu tawfiq ọlọ́run kò fẹ́wàá ti kún gẹ́ dáadáa tí wọ́n tó bá àbíkà máa lọ sallallahu nabiyil wa ala wa rahmatullah hmm. ara ọ̀ ọ̀rọ̀ ọkùfù ní sọ pé àwọn ìbọ́ ọkùfù àwọn fún ní mẹ́ta wà lórí ìrìnàjò which means tí ẹ bá rọ́bí ìlàmìnà jẹ̀nà àbájọ́ pé àyàfi tẹ́gbé àwọn fẹ́ wẹ̀ lókù sáwọn fẹ́ wẹ̀ jẹ́mẹ́bà àwọn bọ́ kúfù àwọn wọ́n tọ́lọ̀ aláṣẹ àmọ́ kò ní bùkátà kí wọ́n lọ lè tábà ìsìnkú àti ìsìnjáàrì náà sọ ó di eyín Mm ló àpá ẹ̀ lórí ọmọ bí ẹ̀ ọmọ tó fẹ́ tọ̀ bí bá lọ ọmọ bí ẹ̀ mọ ọmọ tó tọ̀ àbí ẹ̀ sábà tọ̀. tí a gbé dàrẹ́ sọ́wọ́ ni dájú ọdí wa alaikum salam lọ́sọ̀lọ́ ọmọ àbí bàbá tẹ́gbọ́n yìí ọba tó ń gbọ́ báyìí ọba nípa àpọ̀jálù àlà rẹ̀ àmọ́ yóò tún aṣọ rẹ̀ àbíkọ́ bọ́ mi kọ́ sí ní aṣọ rẹ̀ torí ìzára tó ń dára á ní ìbẹ́dùn ní wọ́n fún ọgbọ́n rẹ̀ ó di wà àwọn alọ́ọ̀lá rẹ̀ ọ̀bàjẹ́ ọ̀pọ̀ bàbá ní tí sọ mọ́ wọ́n alùgbùmù sàárẹ̀ àmì tàbí tọ́tún gbogbo ojú mọ̀ ń tẹ̀lé so bọ̀ tí èèyàn bá kọjá lé bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ àti kí nígbà tẹ̀ yóò mọ̀ pé ìdáyẹsẹ̀ so àmọ́ kò gbọ́n ojú mọ̀ láàrin Àlọ́lá rẹ̀ ọ̀yá ògbé yẹn náà ní ìdíkọ́ gbọ́n gàdí ìmáàmù sọ. Àmọ́ ọmọ Phillips gbogbo máa pé ọ̀rọ̀ ń lọ. Ọ̀rọ̀ yẹn ọ̀kà yé ni. Ó di lẹ́yìn náà tí nǹkan kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní ọmọ òórùn nìyẹn ó ní feelings o di wà náà o tó bá nípa lẹ́yìn ìgbàjọ́ ọ̀bá ìgbà mímọ́ o lè fẹ̀gbẹ́ lélẹ̀ gan ọ̀pọ̀lọpọ̀ ìjọ ìtí ẹ̀ bá ń tẹ lórí ìjòkó àwọn sọ̀hábà rìdíwánù lẹ́yìn àríyá àdìmọ̀ ìní wọ́n jòkó wọ́n ti máa harun ẹ̀rọ lọ sí wa ẹni tó bá fi mú o harun ó ti dìpù nù wọ́n lẹ̀ délẹ̀ wọ́n lẹ̀ kírun bí aláìsí pọ́n sábà lámì ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí